Exercise 1. Ó nira púpọ̀ láti wẹ̀ lódò. It is very difficult to swim in the river. Ó nira púpọ̀ láti wẹ̀ lódò. Gígùn iyán nira fún mi. The pounding of yam is difficult for me. Gígún iyán nira fún mi. Yorùbá sísọ kò nira. Speaking Yoruba is not hard. Yorùbá sísọ kò nira. èdè òyìnbó nira láti gbọ́. It is hard to understand English. Èdè òyìnbó nira láti gbọ́. Exercise two. Ọ̀rọ̀ náà jẹ mọ́ ikú. The subject of conversation was death. ohun jẹ mọ́ ìṣirò. What I said related to mathematics. ohun tí mo wí jẹ mọ́ ìṣirò ìpè yìí jẹ mọ́ ìbínú. This call implies annoyance. ìpè yìí jẹ mọ́ ìbínú. ohun tó sọ jẹ mọ́ mi. What you said concerns me. Ohun tó sọ jẹ mọ́ mi. Exercise three. Ènìyàn mélòó ló wà níbí? How many people are here? ènìyàn mélòó ló wà níbí? mo lè ka ènìyàn mẹ́wàá. I can count ten people. mo lè ka ènìyàn mẹ́wàá. pe ènìyàn tí o bá mọ̀. Call someone you know. Pe ènìyàn tí o bá mọ̀. Ọkọ̀ náà pa ènìyàn mẹ́ta. The car killed three people. ọkọ̀ náà pa ènìyàn mẹ́ta. Exercise four. Owó náà pé dáadáa. Owó náà ní láti pé dáadáa. Owó náà pé dáadáa. owó náà ní láti pé dáadáa. mo fẹ́ rà kan. mo ní láti rà kan. mo fẹ́ rà kan. mo ní láti rà kan. ó dínwó rẹ̀. ó ní láti dínwó rẹ̀ ó dínwó rẹ̀ ó ní láti dínwó rẹ̀ mo tà á fún un mo ní láti tà á fún un. mo tà á fún un. mo ní láti tà á fún un. yóò wá gbà lọ́la. ó ní láti wá gbà lọ́la. yóò wá gbà lọ́la. ó ní láti wá gbà lọ́la. n ó ṣe oúnjẹ tán mo ní láti ṣe oúnjẹ tán n ó ṣe oúnjẹ tán mo ní láti ṣe oúnjẹ tán yóò pẹ́ ó ní láti pẹ́. yóò pẹ́ ó ní láti pẹ́. End of Unit 46.